إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أطر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم insha Allah àtúmọ̀ tẹ̀síwájú lórí ìdánlẹ́kọ̀ọ́wà látinú al-aqidatul wasitiyyah títí al-imam ibn Taymiyyah al-Harrani ad-Dimashqi alayhi rahmatullah إثبات علو الله على مخلوقاته àwọn آية أكد tí afáfẹ́ máa mú wá òun náà ni àwọn àyà tí ó fi ń rinlẹ̀ wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ọba tí ó ń bẹ ní òkè àwọn ẹ̀dá rẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala oróyìn rẹ̀ pẹ̀lú sífàtul ulu ìròyìn gíga àwọn afẹ́ẹ̀sì tọ́já àwọn afá ṣáájú wọ́n máa sọ fún wa wípé al'uluwu uluwan olówó méjì ni ó ń bẹ uluwu zaati àti ọlọ́wọ́ sífà ọlọ́wọ́ zaat àti ọlọ́wọ́ asífà ọlọ́wọ́ sífà eléyìí gbogbo ẹni tó pèrè ní mùsùlùmí ló fẹ́ fi eléyìí rinlẹ̀ àtàwọn oníbídíà ni àtàwọn onísúnnà ọlọ́wọ́ sífà yẹn ó pín sí olówó ṣan àbí tí wọ́n pè ní olówó kọ́dìrì ó ní gíga ti ipi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó níyì ni ọba tí ṣáà ní ẹ̀ga ni eléyìí wọ́n pè ní olówó alkọ́dìrì àbí olówó aṣáà sọ̀tàbá pèèyàn ní alàálìyù tàbá ní abáróyìn rẹ̀ wípé alàálìyù ní àti ìdẹni tó ní yìí lárúbá àmà ló bẹ́ bákanáà ìkànbẹ̀ tí wọ́n pè ní olówó kahar ọwọ́ ni kó ṣe wípé kí èèyàn lè jẹ gàbá lórí èèyàn àbí lórí àwọn kankan lápójúwé ọlọ́mọba subhanahu wa ta'ala ó lò fún àwọn olùgbàgbọ́ òdodo ó ní wa antumul a'laun that is ó ń sọ fún wọn wípé kí wọ́n mọ́ kọlẹ̀ nígbàtí wọ́n bá ń bá àwọn ọ̀tájá wa antumul a'laun tó ṣe wípé ẹ̀yin lẹ ń borí ẹ̀yin lẹ ń borí wọn so eléyìí wọn a pè ní olówó alkahar wọn ló gbólóhùn olówó ṣùgbọ́n nǹkan tó túmọ̀ sí ni alkahar so olówó ṣáàn pé kí èèyàn níyì àti olówó alkahar kí èèyàn lè borí nǹkan méjèèjì abẹ́ tí pè ní olówó sífà òun ló ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó gbáròyìn pẹ̀lú méjèèjì ọba alàálíyù ni ọba yìí bákanáà ọba alàálíyù ni ọba tó ṣe rí pé aborí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá so eléyìí ẹnu kò lè lórí ṣùgbọ́n yìí tí àwọn oníbídíà táwọn máa takò ní tí wọ́n ń pè ní olówó dash ipi ọlọ́run ọba ọba tó ń bẹ lókè ọba tó ga tó ń bẹ lókè eléyìí àwọn oníbíbí àmà ń takò wọn lọ́lọ́run ò sí lókè bó wá lọ́lọ́run ọba wá ìsídà kí ní sọ pé ọlọ́run bá ó ń bẹ ní everywhere àbí kó ní kò sí ní anywhere àwọn aràn kan náà máa sọ ọ́ ọlọ́wọ́ ọgbọ́ òsì ní anywhere àbí tán bá ń bá àwọn lé pípù sọ̀rọ̀ wọ́n á ní ọlọ́wọ́ bá ń bẹ ní everywhere ọba aṣáájú tí orúkọ rẹ̀ ń jẹ́ Mahmud Subukiki ìkanú àwọn àbáwọn kanú àwọn bíi méjì wọ́n pàdé láàfin ìkan sọ pé Ọlọ́run ń bẹ lókè ìkan ní kò sí ọlọ́run lókè ọba wa ń bèèrè pé lọ́lọ́run wà bó ní subhanahu wa ta'ala wà ó ní kò sí rẹ̀ kò sí lókè bẹ́ẹ̀ ni kò sí lẹ̀ kò sí níwájú kò sí lẹ́yìn kò tàbá ní kí èèyàn describe nǹkan tí ó exist ó lè describe jù báyìí lọ indirectly ìtọ́rọ̀ rẹ̀ ń túmọ̀ sí òun náà ni pé ọlọ́wọ́n ọbọ̀ exist ọba yẹn lálàsí rẹ̀ ní ìjòkó yẹn bẹ́ẹ̀rẹ̀ ní tàǹsọ̀ yìí àfáà ni ṣùgbọ́n àdìọ́kàn burúkú pé ọlọ́wọ́n ọbọ̀ sí lókè àdìọ́kàn yẹn òun ni tí orin rẹ̀ lọ́kàn títí wọn ẹni kejì tó ń takú rẹ̀ òun náà gbádùn oníbídíà lòun náà ṣùgbọ́n òun gbà wà lókè so ṣùgbọ́n kí ni ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam kí ló ń bẹ lórí rẹ̀ ṣùgbà pọ́lọ́wọ́n bá ń bẹ lókè ní àwọn rẹ̀ gbà àwọn ọmọ kíwọ́ àwọn sàábé ṣúgbà pọ́lọ̀ ọba ń bẹ lókè àwọn ọmọ kíwọ́ tí wọ́n náà ánsà ní pé bẹ́ẹ̀ wọ́n gbà pé ọlọ́run ọba ó ń bẹ lókè torí wípé àwọn nǹkan tó rinlẹ̀ nìyẹn ayal kùránì fi rinlẹ̀ àwọn àhàdíìsì anábì fi rinlẹ̀ ìpanupọ̀ àwọn ẹni ìṣíwájú ó fi rinlẹ̀ àdámọ́ gan fi rinlẹ̀ láákàí ó fi rinlẹ̀ ìpí ọlọ́mọba subhanahu wa ta'ala o ń bẹ lókè eléyìí ni in ti sheikul islam ibn temi alayhi rahmatullah na fẹ́ fi mọ́ kó àwọn àyà tí ó ń sọ̀rọ̀ ń pa ìpí ọlọ́mọba ń bẹ lókè wọ́n fẹ́ mọ́ ní ti ti ẹsẹ́ǹsì pàápọ̀ ọlọ́wọ́n ọba oúnbẹ̀ lókè kò ń ṣe olúwùlkọ́dìrì àbí olúwùlkọ́hàrì là ń sọ báwọn oníbídí àmì ó ṣe restrict ẹ̀ wípé olúwùlkọ́dìrì àti olúwùzáàtì àti olówó alkọ́hàrì ni ṣùgbọ́n ọlọ́wọ́n ọba olúwùzáàtì pàápàá rẹ̀ òkè ló pàápàá ọlọ́mọba subhanahu wa ta'ala oúnbẹ lókè eléyìí ní in tí sí àríyànjiyàn láàrin àwọn ẹni ìṣíwájú òun ni ọmọ obìnrin tí a ní ọ̀gá rẹ̀ gba létí nítorí pé ìkòkò gbé kan ní àwọn ẹran ọ̀gá lọ ọ̀gá fẹ́ tú okùn lọ́rùn ẹrú ó wá wò tírítì ẹ̀bí ẹrú mọ́ kó ń sọ́dọ̀ ọmọlábí kó ń rí míìzì ẹ̀ ó wá lọ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ẹni tó ń fẹ́ ṣe ànábì wa ní kó mú ọmọbìnrin yẹn wá láti mọ̀ bóyá ẹni tó qualify ẹgẹ́ bí mùmìnì ni àwọn pẹ́ta bá ń káyà bẹ́yìn àkànṣe nǹkan tó kú jẹ́ káàtó nú ẹ̀sìn ó lè jẹ́ pé ìtọ́lọ̀un rẹ̀kọ́mẹ́ndì ní fàtàrí rọ̀kábà tí mínà tí kó tó okù lọ́rùn ẹrú so láti wòwé ọmọ obìnrin qualify as rọ́kọ́bà mínà ẹrú tó jẹ́ mú mi ànábíwá ní kan ti wá sallallahu alayhi wa sallam ànábíwá bèèrè pé aina Allah bó ni Allah wa ọmọbìnrin òun ọlọ́run bẹ lókè anábì sallallahu alaihi wa man ana tàbí mú tí mo ń bẹ sọ̀rọ̀ ó ní àǹtà rasulullah òjíṣẹ́ ọlọ́wọ́ bá yẹn ó wá sọ fún ọ̀gá rẹ̀ pé àfíkà túlẹ̀ fa iná ha mu'mina mu'mini ilé àsọ fún wa ní kwẹ́ṣọ̀ tánàbí bèèrè lọ́wọ́ ẹ̀rí ìkánú ọlọ́mọ yóò gba question yẹn ṣùgbọ́n nàbí kan fi lẹ̀ torí pé kò kì í ṣe ẹni tá ní ó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lépọ̀sìn ni ẹmọ̀ tí èèyàn bá ní àdìọ́kàn burúkú kan ní tí àdìọ́kàn burúkú tó ní tó dẹ̀ dá lójú délẹ́gù kó lè sọ di rọ́ǹgì àmọ́ pé nǹkan ẹni tí ó wúwo lọ́kàn wọn ni so ló fà tó fi jẹ́ wípé àwọn ẹni ìṣíwájú wọ́n máa lè lórí kíyàn sọ pọ́lọ́wọ́ sí lókè torí pé hundreds of evidence ló ń bẹ fún hundreds of evidence ló ń bẹ fún pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala o ń bẹ lókè so ló jẹ́ pé àfáà tí wọ́n kọ tíra yìí wọ́n ní ẹ̀káńtà pẹ̀lú àwọn kan nínú àwọn tó ṣe wípé wọ́n sọ pọ́lọ́wọ́n bó sí lókè ní àsìkò wọn àwọn èyí wọ́n jáwọn tó súnmọ́ àwọn lọ́balọ́ba ṣùgbọ́n àbí ọkàn wọn tẹ́lẹ̀ ń spread láwùjọ nìkan sọ pé ọlọ́wọ́n bó sí lókè eléyìí tí wọ́n spread so nínú ìkánú àwọn tíra wọn wọ́n wá ń sọ ìyẹn ń pè tíra yẹn ní bayani talbis jamiya wọ́n ní qala al-bukhari al-imam al-bukhari sọ wípé wa qala zuhair sijistani ìkanú àwọn afáàtà ń pè ní zuhair sijistani onísọ̀rí ti salam lẹ́bùtí mo gbọ́ tí salam ọmọ sọ wípé yakuru tó sọ pé aljamiya tu kufa àwọn jamiya tí wọ́n ń takò pọ́lọ̀ ń bẹ lókè kèfèrí ni wọ́n wàkàlámù sálàfì wàl'àìmá ti adalbab ọ̀rọ̀ táwọn ẹni ìṣíwájú àtàwọn ìmáàmù ìmáàmù tán sọ nípa ọ̀rọ̀ yìí àádọ́mù wà áfẹ́rùnà yóò tara gúnà wọ́n ní ọ̀rọ̀ yẹn ó tó bí ó dẹ̀pọ̀ ju kálá fẹ́ máa dárúkọ rẹ̀ nígbà yìí lọ ilẹ̀ àbáàbọ̀ díẹ̀ lákàn dárúkọ kúlùhùn مطبقون على ذنب ورد على من نفى يكون الله فوق العرش ani gbogbo wọn lẹ́nu wọn kò lórí wípé ẹni tó bá lọ́lọ́wọ́ bó sí lókè àlàárà sí ẹni ebú ni kúlùhù mọ̀tẹ̀fikú na aláwọ́fì ìdíláàlìkì gbogbo wọn lẹ́nu wọn kò lórí wípé kánròyìn ẹ pẹ̀lú ebú wàrà zẹ́mì jàmíyà lẹ́dínà ìkìrúnà ràlìkì bákan náà pé kán bú àwọn jàmíyà tí wọ́n takò ilé wà laysa baynahum fi dhalika khilaf kò sí àìkò ẹnu láàrin wọn lórí ilé wala yaqdiru ahadun wọ́n ní èèyàn kan kò pọ́síbù fún kò ní agbára àyànkòlà an ahadi umma láti rìpọ́tù látọ̀dọ̀ kan náà àwọn ẹni ìṣíwájú umma yìí fil quruni salafati harfan wahida ní àwọn centuries mẹ́ta tó ti lọ tó kọ́kọ́ wá that is lẹ́yìn tánàbí sọ́lá tó lọ àwọn centuries mẹ́ta tó wá kò sẹ́ni tí ó lè mú wá lára lọ́dọ̀ àwọn àfá tán ara fi ẹyọ kan yukhalifu dhalik lam yakulu shay'an min ibarati nafiya àwọn ẹni síwájú

ayé wàlá annajẹ ní al'amkinati benizwa sí ilé ìsàwà tí pé gbogbo ayé bákan náà lórí sọ́lọ́mọ̀bá subhanahu wa ta'ala wàlá annáwó fi kulli makan bákan náà gọ̀sẹ́ni tó lè múwá ikmọ́ ni ọlọ́mọ̀bá subhanahu wa ta'ala mẹ́ ní gbogbo ayé aw annáwó lè sàfi makani àbíkálọ́lọ́mọ̀bá sí ní ẹni yẹ aw annáwó látàjú ìṣàràtù ilé ike àlè tọ́ka a lè náwọ́ sókè ká ní ọlọ́gbẹ lókè kò sí ẹni tó lè mú ilé ìwá pé kankan náà àwọn ẹni ìṣíwájú ń sọ wọ́la náà kò záàlì kẹmìlì ìbára ti lẹ́sì tó lékò àlùfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn gbólóhùn tí àwọn tán máa sọ pọ́lọ́wọ́ bò sí lókè kò sẹ́ni tó lè mú ilé ìwá látọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú lánà sọ́n wọn lè rí tẹ́kì kan mú wá wà láàbọ̀ ìrọ̀ kódà kò ń ṣe nǹkan tí wọ́n sọ wípé àwọn fẹ́ gbọ́yé ń bẹ́ bal om mutbiko àwọn ẹni ìṣíwájú ẹnu wọn kò mutafikuna ala annahu náwọ̀sọ̀wò bákan náà lórí pé ẹni egún ni ẹni tó bá ń sọ pọ́nà ọgbọ́ òsì ní òkè àlàáràṣì bí àrọ̀gọ́mà mímà yóò bí ẹ̀rẹ́ ìrùhúmin alìbídà èébú tí wọ́n bú wọn ó ju èébú tán bú àwọn mínú àwọn oníbídíà lọ wal khawarij àbí àwọn tó wọ́n a máa yọ ìdà yọ weapons sí àwọn olórí tádẹ̀ máa ń pe àwọn mùsùlùmí ní kèfèrí láì sí any justification tí ò sí justification tí ó wọlé ní ẹ̀sìn wàrọwáfi àti àwọn tó ṣe wọ́n ṣe àṣejù nípa àmì rọ́jà aláwọ̀ àmì lélẹ́bù wípé wọ́n ní ìkórìíra fún Abubakar àti Umar àtàwọn sàábé tó kù dídí àwọn jàmíyà ó le ju tàwọn eléyìí lọ yìí وإذا كان كذلك ونتباري به فليعلم فليعلم أن رازية ونحوه من الجاحدين ونكلم ويكي أفاك تنفهم رازي àti àwọn àmì nínú àwọn tí wọ́n ń takulẹ̀ àyẹ̀kún Allahu nafsu fawqal alam ipi ọlọ́wọ́ bá ń bẹ ní òkè ayé hum mukhalifuna li jami'i salafil ummah sáàndì tí wọ́n mú yẹn ó takò sáàndì àwọn ẹni ìṣíwájú ọmọ yìí wa ìmọ̀tí ha alẹ́bìnà láòfẹ́lẹ̀ ọmọ ìsànù sísìn bákanáà ó takò sáàndì àwọn ìmáàmù ìmáàmù ìmáàmù nínú ọmọ anábíwa Muhammad sallallahu àwọn tó ṣe wípé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tó ṣe pé ومخالفون لعامة من يثبت الصفات بكنا أورا واتقوا أورا أغورا generality àwọn tó ṣe ikú wọ́n fi ìròyìn ọlọ́wọ́ bá rílẹ̀ nẹ́fùkọ̀há nínú àwọn àfó onífíkíù wa alìlhadis àtàwọn àfá aládìsì wa sùfíyà tẹ́ máwọn onísúfí gan wal mutakallimin àtàwọn míì nínú àwọn tí wọ́n wọ ká máa sọ ọ̀rọ̀ ó ṣe theology kò ṣe theology nítorí karramiyya gẹ́gẹ́ bí àwọn karramiyya arákùnrin ta ní ó lọ bá ìkanú àwọn ọba tààpì ní mahmud subuktikin ẹni tó lọ bá orúkọ rẹ̀ jẹ́ ibn al-aisọ́ ibn al mi karrami àti ẹni tí máa ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú ìròyìn tí ó jẹ́ ìròyìn àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba yóò ní ọwọ́ ọlọ́run tó fi ròyìn rẹ̀ bí ọwọ́ ọmọ ènìyàn náà ló ṣe rí ojú ọlọ́run bí ojú ọmọ ènìyàn rí kọlọ́run bá kó ṣàánú wa so irú àwọn èèyàn báyìí àwọn ni àwọn karramiya àwọn pólówà abdullahi bin karram tó wá mọ́ fún wọn ní alkarramiya ṣùgbọ́n ó gbà pé ọlọ́run ọba ń bẹ lókè tó gbójẹ́ pé kí ni òun náà kó sí àwọn bídíà ìmọ̀ fi ọlọ́run ọba jọ ẹ̀dá ṣùgbọ́n gbà pé ọlọ́wọ́ bá ṣì ń bẹ lókè òun ni iṣẹ́ kí wọ́n ń sanúgbà yìí pé àwọn kàràmíyà gan wọ́n gbà pé ọlọ́wọ́ bá ń bẹ lókè so torí náà rọ́ọ̀sí tó lọ́lọ́wọ́ ò sí lókè tó ní kò sí lẹ́ni wí ẹ̀ ní kéèsì wọ́n wọ́ọ̀sì ju kéèsì àwọn kàràmíyà lọ so bákan náà wàlkúlàbíyà àti àwọn kùlàbíyà so wọ́n pèèyàn kan náà ní Muhammad bin Sa'id ebi kula ẹni yìí lára àwọn àfáà náà ni ṣùgbọ́n òun gbà pé Ọlọ́run Ọba ń bẹ lókè òun náà tako àwọn ìròyìn Ọlọ́run Ọba kan tó ń pè ní sifatul af'al àwọn òròyìn tí Ọlọ́run Ọba ń ṣe àwọn nǹkan ó ṣe àwọn Ọlọ́run kò fọ́ kó máa ṣe àwọn nǹkan ó ti parí iṣẹ́ nísìn Ọlọ́run Ọba ṣe anything mọ́ torí pé tá a bá ní ká máa ròyìn Ọlọ́run Ọba kó ń ṣe léyìí ó ń ṣe léyìí ó ní àti ń sọ pé Ọba wà subjected sí àwọn events kò dẹ̀ yẹ kí ọlọ́run bá wà subjected sí àwọn events and happenings káwọ́bí tí èṣù fi làákà àwọn èèyàn ṣeré kálọ́lọ́run bá ń ṣe nǹkan ó ń ṣe léyìí ó ń ṣe léyìí ṣíṣe ọlọ́run bá má gbọ́ yé sí pé bí wọ́n ṣe ń ṣe exactly nísìnyí mò ń sọ̀rọ̀ àgbọ̀dọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ exactly yìí lọ́lọ́run ọba ṣe ń sọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tó di fi ti majesty rẹ̀ ó ti tán eléyìí tẹ bá sọ fún ìyá aláta lórí ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ká fi lọ́sọ́fì débi fi ọpọlọ rẹ̀ dàrú ó di wípé àwọn nǹkan tí ẹ ká fi rilẹ̀ fọ́lọ́wọ́ ọba kádẹ̀ máa lọ táwọn tàbí ò ní problem pẹ̀lú ẹ̀ rárá tí wọ́n wó pé kò bá láàká ìmú àwọn bẹ̀rẹ̀ sí sọ pé kò bá láàká ìmú wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé kò bá láàká ìmú kí náà wọ́n ń ṣe wọ́n máa gbá gbogbo àwọn kẹ́ẹ̀dà sókè yẹn sọ wípé nísìn ọlọ́run ọbọ̀ ò ṣe nǹkan mọ́ kò sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò ṣe léyìn mọ́ kò ṣe léyìn mọ́ ní tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni torí wípé event gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ní ṣókí ẹni tá ń sọ yìí ni imú kùnláàbù òun náà gbà pé ọlọ́run ọba ń bẹ ní òkè so eléyìí ni afán sọ wípé ọ̀rọ̀ wal ashariyati alladhina hum al ashari a'immatu ashabihi bákaná aṣáàrí wọ́n pàfà kaná ní aláṣáàrí òun náà gbà pọ́lọ̀ wà lókè ṣùgbọ́n àwọn tán jẹ́ ọmọ kéwù rẹ̀ tán wá létà àbáwọn tán fi àwọn títí létà àwọn làwọn tí wọ́n champion pé kò bá láàká yìí ṣùgbọ́n àfà tó dálẹ̀ gangan tí ó yẹ pọ̀hún ni ó ṣíwájú òun jọmọ kéwù àtó wà influence wọ́n gbà pé ọlọ́run ọba ń bẹ lókè tàbá bèèrè lọ́wọ́ àwọn òbí wa àwọn ìyá wa àwọn bàbá wa láwùjọ wa yìí náà fi á mọ̀mọ́ bọ́lọ́lọ́run wà yóò ló wà lókè àdámọ̀ ti dàrú ṣùgbọ́n tó rí ìyá yẹn àbí bàbá yẹn tó bá pàdé àfá tí àdámọ̀ ti ẹ ti dàrú látara kó wọnú philosophy wọ́n lè convince ìyá yẹn náà àbí kan confuse ẹ̀ kan lọ́lọ́run ọgbọ̀ sí lókè ẹwà bèèrè lọ́wọ́ ìyá àbí bàbá pé bọ́lọ́lọ́run wà á ní à ah, ọlọ́run wọ́n ti dá àdámọ́ rẹ̀ rú ni àdámọ́ ọmọ ènìyàn ó ní pé kágbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wà lókè gẹ́gẹ́ bí a ṣe padà máa sọ fún wa so eléyìí ṣe kì sáàbì tèmíyà ìyàn àfáà tó ní tíra tí a ń ká yìí wọ́n sọ ọ́ nínú tíra kẹta ń pè ní bayanu tẹ̀lbí ti jàmíyà tíra yẹn wọ́n dídí kọ́ láti lè fi ṣe rọ́dù fún ìsọkúsọ tí àfáà tó ń pè ní alfakuru rọ́bì tó kọ́ bákanáà afákanáà ń bẹ tí wọ́n pè ní albakiri òun náà sọ sọ kúsọ afá yìí tí wọ́n narẹ́ ti experience tí wọ́n ní títí tí wọ́n ní pẹ̀lú àwọn àfá ìlú tẹ́jà àwọn àfá ìjọba tafa ìjọba kó mọ́ra ṣùgbọ́n ìsọkúsọ yìí làwọn náà sọ ṣígbà tí wọ́n ń bẹ ní ìjòkó ọwá sọ mú tíra àwọn tí wọ́n pè ní alìsìláta fi rọ́jì alẹ́lbákiri so wọ́n kọ tíra yẹn láti ṣọ́rọ́ bí fún albakiri ní àfá tó ní tíra alwàfití àtànkà yìí o so wọ́n sọ nù tíra yìí wọ́n wọ́n di áàdà wà lè áàdà kúntù akúlù ìjàmíyà wọ́n nítorí lẹ́yìn èmi ń sọ fún àwọn jàmíyà aláwọn tẹ́tẹ̀lé jango sọ fún wọn àwọn tí wọ́n sọ pọ́ lọ́wọ́ wọ́n mú àwọn wọ́n lè sọpọ̀ ọlọ́run máa bẹ̀lẹ̀ everywhere so ọlọ́run bẹ̀lẹ̀ everywhere ó dùn gbọ́ létí ju ọlọ́run ọbọ̀ òsìlẹ̀ everywhere lọ so tó máa bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ philosophy tí wọ́n mọ gbogbo àwọn kan yẹn wọ́n lè lọ́lọ́run bẹ ní everywhere so yẹn náà lè mọ́ tètè tají pé o ní everywhere sọpọ́lọ̀ ń bẹ lókè pẹ̀lú essence ẹ̀ ní ìmọ̀ ọlọ́run ọba rọ kíríkà everywhere in text to text tó fi rinlẹ̀ yẹn ṣùgbọ́n lè ní ọlọ́wọ́ bá ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ tó bá ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n dákàmọ̀ lọ títí ṣùgbọ́n tó bá ń bẹ lọ́dọ̀ àwọn tọ́dí philosophy bí títí wọ́n ní ọlọ́wọ́ bó tí ní anywhere so ṣékù wọ́n sọ wípé àwọn sọ fáwọn jàmíyà nínú ìfẹ́lúlíyà àwọn tó ṣe wípé wọ́n gbà everybody fọ́lọ́wọ́ bá kó ṣàánú wọn bí àwọn àáfìrẹ́ èèyàn tí ó sọ wípé lágbájá lọ́lọ́run ọlọ́run náà ni lágbájá ó lè sọ wípé ara wọn ṣéwú ṣéwú bí ti ma pé ọlọ́run lòun lọ́lọ́run ẹlòmí àmà wò pé àkí ló ń sọ kẹtẹkẹtẹ ìwọ lọ́lọ́run gbòòrò àyí tó ń sọ yé ni tí òun náà ti gbé wọ̀ yóò lọ́lọ́run ni ẹran yóò lọ́lọ́run ni ìkanu wọn kọ pẹ́ẹ̀mù kan ó ní wà malkelbu walkhinziru illa ilahuna ó ní ṣe orí ajá tó kú lẹ́yìn àtẹ́lẹ́dẹ̀ yẹn ìláhùwà náà ni ọlọ́run tá ń sí nìyẹn wọ́n mọ láhùn ìlàrọ̀ ìbùn kìlkàlíta afá àpáàdì ẹ tó ń bẹ ní chọ́ọ̀chì ọlọ́run wa náà nù sọ àwọn lẹ́ẹ̀rì tí wọ́n sọ yí pé èmi lọ́lọ́run ọlọ́run náà lèmi náà àmọ́ báwọn kàtìkàtì náà láwùjọ wa ń bíbà yìí so àwọn jàbárù nǹkan kàmára wọn tí ó sọ̀sọ̀ kú sọ́lẹ̀ ló ń ṣe mí sí nìpẹ̀ lọ́lọ́ ní kìíní nǹkan kàmára wọn tẹ́lú bí ó tẹ̀ lóhun lọ́lọ́hun tóhun ṣùgbọ́n wà ó pé ṣe tuntun ni ìtòsàn yẹn kò ń ṣe tuntun àwọn kan náà ti sọ ọ́ síwájú tẹ́pẹ̀rẹ̀ àwọn lọ́lọ́ èèyàn kánú wọn tó pẹ̀rẹ̀ ẹ̀ lọ́lọ́hun àwọn tán pé mẹ́sáyà lọ́lọ́wọ́ lọ́wọ́ ní kèfèrí ni wọ́n ó ní bẹ́ẹ̀ ni kèfèrí ni wọ́n ah kílẹ̀tù wọ́n sọ pé gbogbo nǹkan ọlọ́run ni ó ní ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ẹni tó sọ pé mẹ́sáyà ike ọlọ́run ni òun ti ṣàbòsí gbogbo nǹkan ló yẹ kó pè lọ́lọ́run kò yẹ kó restrict ẹ̀ sí ara mẹ́sáyà ìrestrict káni kó wá sọ pé gbogbo nǹkan lọ́lọ́run ni ẹ̀hẹ́ ọlọ́run bò ní sọ pé kéfèrè so àwọn ìròrí burúkú àwọn ẹni wọ́n pè ní alìṣòlòlíyà àwọn tán gbà pé ọlọ́run ọba sọ kalẹ̀ sí ara àwọn ẹ̀dá rẹ̀ so àwọn jàmíyà wọn a máa sọrú nǹkan bẹ́ẹ̀ tán bá ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ òpè àwọn àwọn òpè that is àwọn tí wọ́n study philosophy dáadáa wọ́n fẹ́ sọ pé ọlọ́run lára gbogbo nǹkan kẹlẹ̀ ríbi lọ wọ́n ní fà àwọn akéjì inú wọn làwọn tọ́tọ̀ wípé kò sọ́lọ́run ní ẹni rẹ̀ irú ẹ̀ ni a sọ wípé ó bọ́ ọba mahmoud soboktikin tọ́lọ́run ò sí lókè kò sí nísàlẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lọ́sí ọba nígbà lọ́lọ́wọ́ oní kò sí lẹ́yìn rẹ̀ ọba ní sábà kò ròyìn tí rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn so alẹ́bínà náà fọ́ ọ̀yẹ̀kún lọ́wọ́ fọ́wọ́kọ́ làárṣì àwọn tí wọ́n ní ọlọ́wọ́ bó sí lókè làárṣì lọ́wọ́ wọ́pá àtìmìnàtìhùn afá nígbà tí fìtínà wọn bẹ̀rẹ̀ tí àdáwò wọn bẹ̀rẹ̀ torí kí wọ́n súnmọ́ àwọn lọ́balọ́ba ó ní àwọn ń sọ fún wọn pé aláwọ̀ fọ́tukùn sọ ìdí ẹ̀ tí bá lọ́lọ́run sí lókè kù sílẹ̀ níwẹ̀ àbí mo lọ́lọ́run ọba kó sí ara gbogbo nǹkan kó tún káàfù máa di kèsìrí látàrẹ ní àmì alámu anakaulakun kófùrù torí pé mo mọ̀ pé tẹ́ ń sọ yẹn kúfùrù ni in tó takò alkùránì tó takò ọ̀rọ̀ anẹ́bìsọ̀lá àtàlámi tó takò làákàyè bákan náà ó takò àdámọ́ mẹ́rin yẹn kó lọ́lọ́run ò sílẹ̀ níwẹ̀ ó takò ó tako ìpò ẹnu àwọn ẹni ìṣíwájú kúntù káfìrà tí bá fi lè sọ ìlú jẹ́ kéfèrè lè á ní àlàmù annakaulakun kúfúrú tẹ́lú wọn pé tẹ́sàn ẹ kúfúrú ni wà á tún ríndí látẹ́ fúrú ṣùgbọ́n mi ò lè tí pẹ̀yìn kéfèrè mi وكان هذا خطابا لعلمائهم وقضاتهم وشيوخهم وأمرائهم àfáàní ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn tí mo ń sọ ipá láìmọ̀kan ni wọ́n láwọn tán jẹ́ àfáànù wọn bákan náà àwọn tí wọ́n jẹ́ àwọn adájọ́ ọlú wọn àwọn tí wọ́n já wọn ṣéhùn ṣéhùn wọn àwọn tí wọ́n já wọn lọ́balọ́ba wọn àwọn ni mo ń sọ pé mi ò tíì lè pè yín kéfèé yìí torí pé kí johar ní aláìmọ̀kànrí so ilé ìjọ ọ̀nà tí a fa ìtàn fi bá ààrẹ ẹni wọ̀nyí lò ṣùgbọ́n gbà tí ó di pé dìbẹ́ ti wọ́ra gan tí wọ́n kú gbogbo ẹ̀rí wá táwọn ìpara ṣe kí ni tán ṣorí kókó nínú tíra àwọn míì tí wọ́n pè ní àtìsàníyà so níbi ọbìnrin 90 uh, more than 90 uh, areas eh? 90 uh, ways òun ni wọ́n fi try láti convince àwọn wọ̀nyí tí wọ́n ń tako ìròyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí wọ́n nígbà tí ọ̀rọ̀ wá dójú ẹ̀ táwọn rí pé wọ́n kàn ṣorí kunkun lórí ànú wọn so àwọn wá lè mọ́ wọn àwọn wá ń sọ wípé ya mubaddili ẹ̀yìn tẹ́yìn yí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tẹ́yìn yí padà ya murtaddi ẹ̀yìn tẹ́ ti kúrò nínú ẹ̀sìn and sharia ya zanadiko ẹ̀yin zanadiko that is ẹ̀yin tẹ́ ń fi islam gbójú ṣùgbọ́n ẹ̀yin ṣe musulmi torí pé tó bá ní kó kí wọ́n establish evidence léyàn lórí tó ṣorí kúkú tó ní tó ń ṣá ma sọ náà ni pé alálọ́wọ̀ ò sí lókè ní táwọn ẹni ìṣíwájú tẹ́nu wọn kò lé lórí tí ẹ̀ka wá wá takú tó ní ẹ̀ẹ́ kò sọ́lọ́run ìṣùmọ́ àwọn ẹni ìṣíwájú gbogbo ẹ̀ náà ṣe lọ́wọ́ gbà náà ni so ìtumọ̀ ní pé ẹni ìyẹn yóò kúrò nínú Islam kódà kó mọ̀ pẹ̀rẹ̀ mùsùlùmí ṣùgbọ́n kó tó di wípé àápọ̀ pé èèyàn kan kì í ṣe mùsùlùmí mọ́ yóò níbi tí a tráì láti bá a sọ̀rọ̀ dé torí ẹni tó fi rẹ̀ sínú Islam àníyọ kúrò nínú Islam àfi tí ẹni yẹn tó bá ṣe nǹkan tó ṣe wípé kò ṣe dìfẹ́ǹdì mọ́ rárá excuse ò ṣe wá fún mọ́ rárá èyàn rí pé ẹni yìí orí kúnkún orí tó ń ṣe so sheik asábà máa sọ gẹbọ́ṣin lọ́nà mọ̀jú fàtàwà wọn náà so wọ́n wà mọ̀ jẹ́ alátàní ẹni tó bá jòkó pẹ̀lú ní ya alamudalika ní yóò min náà sí náà yàn an yóò mọ̀ ayyanun ila tekfir ìpé lára ẹni tó ṣe ipé ó mọ́ sábà ń kọ́ṣọ́ àwọn èèyàn ìpé mọ́pẹ̀yàn kèfèrí o ẹni tó jẹ́ mùsùlùmí tó ṣe pófì rẹ̀ sí islam lára ẹni sábà mọ́ kọ́ṣọ́ àwọn èèyàn ń ni ẹni tẹ́ni àti ẹbá ti jòkóta ti jọ discuss yóò mele dáadáa bákan náà wà tẹ̀síkì kátàrí pèèyàn yìí pé òkì ni ẹ́ ẹni tó bá jòkó pẹ̀lú mi dáadáa yóò mọ̀ pé lára àwọn tí máa ń ṣọ́ni lára fún ilé iná olùmọ̀wà wà máa sí ẹ̀tì kára sọ pé kí ni ó ti ṣẹlọ́ ó ti dẹ́lẹ́ṣẹ̀ lára ẹni sábà máa kọ́ṣọ́nà àwọn èèyàn fún nǹkan yìí ẹni tó bá jòkó pẹ̀lú mi dáadáa mi lè

kọ́tọ̀ ah, ah, bẹ́ẹ̀ ni mo máa ń fi rìnlẹ̀ gbogbo ọgbà wípé ó mọ̀ yí o ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ṣàforíjì àwọn mistake wọn في المسائل الخبريه القوليه mistake tan so tó bá ṣe pọ̀ wà ní bí ọ̀rọ̀ akida ọ̀rọ̀ ìgbàgbọ́ tẹ́ni ẹ bá ṣe mistake Ọlọ́run bó ṣe approve fún ṣùgbọ́n tó ṣorí kunkun tẹ́rì ti hàn sí tó ṣà ní tó wó mọ́ sọ náà ni tó jẹ́ kúfúrú àpè kéde ẹni tó ṣe wípé in tó ń ṣe nǹkan ẹ̀ṣẹ̀ ni wọ́n ti mú ẹ̀rí wá fún ìpele yìí ẹ̀ṣẹ̀ ni ó dẹ̀ sì ń ṣe ìkújà ti wà establish lé lórí àápè ní ẹlẹ́ṣẹ̀ sọ̀wọ́n mọ́ sáàlì àmàlíyà bákan náà wọn kẹfí ń sọ̀rọ̀ àkídà wọ́n máa zàlọ̀ sálàfù wọ́n ní àwọn ẹni ìṣíwájú wọn àyẹ̀ wọn àgbò tó ṣe pé yàtànà zàrúnà fi kẹsìrì ní àrímọ̀tàíl tí wọ́n lè máa fọ àyí tó pọ̀nú àwọn ọ̀rọ̀ yìí wọ́lá mi ṣàd ahadun minhum ala ahadin wọ́n pèrà wọn kéfèrè wọ́n pèrà léèyàn lórí tẹ́nìyàn takú tó bá ṣe pé nǹkan tí ó dìzáàbù kan pè kéfèrí fún ni wọ́n pè kéfèrí ṣùgbọ́n bí tèèyàn ṣe mistéèkì ó lè jẹ́ mistéèkì bí àkídà ó lè jẹ́ mistéèkì níbi tí ó ń ṣàkídà náà àá ṣe kí ni àá ṣàlàyé fún ìrìn ni ó ní wá àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí ó fi pàtàkì so ẹni tí ó bá ṣe mistéèkì wọ́n ó pàkíyèsí rẹ̀ bóyá bí ọ̀rọ̀ àkídà ni àbí tí ó sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ìyàwẹ̀ ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni bá ṣe mistake a ni a máa correct ara wa ni so ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó burú òní carry up sí yàn kéèyàn wá ṣorí kunkun pé wò nígbà so ìwé yẹn bẹ́ẹ̀ tó wá ṣe pé nǹkan tó kù nìkan pè lẹ́lẹ́ṣẹ̀ òun so eléyìí jẹ́ nǹkan tí sheikh ismail tẹ́ni alẹ́ rahmatullah tí wọ́n sọnú àwọn tíra wọn ní so nínú àkídàtù àfìtíyà tí a ń ka yìí so wọ́n fẹ́ mọ mú wá àwọn àyè tí ọlọ́wọ́ ọba díẹ̀ nínú àwọn àyè tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ pé òun bẹ lókè àtàwọn nǹkan tó ń tọ́ka sí tó ṣe pé èèyàn tó gbọ́dọ̀ sọ pé òun fẹ́ tako torí pé nǹkan tí àyà fi rinlẹ̀ ni àwọn àdìsí fi rinlẹ̀ bákan náà àwọn ẹni ìṣíwájú ẹnu wọn kò lè lórí bákan náà làákàyè tí ó ṣàìsàn ó ṣe kí ni ó establish rẹ̀ bákan náà àdámọ́ ó establish rẹ̀ gbogbo ilé insha Allah àmọ́ mú àwọn àpèjú ìwá lórí rẹ̀ abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó fi òdodo ọ̀rọ̀ ní òdodo subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته